محمد المصطفى وعلى آله وصحبه wọ́n ní ìkan nínú àwọn ọmọ ìyá wọ́n béèrè fún nasiha àti àwọn fẹ́ mọ ìyà tí ń bẹ lórí àwọn jarohim èyí táwọn ń ṣe nípa ṣíṣe istimna mímọ́ fọwọ́ pé àtọ̀ àti mímọ́ wo àwọn aflam alkọ̀bí àwọn fíìmù tí blue film tí ọ̀dà wọ́n ní kíní yìí ti wá ẹni yìí ti ba rẹ́ débi pé bóyá bíi ẹ̀ẹ̀kan abẹ́ méjì lọ́sẹ̀ ló ń ṣe látàbẹ̀ bí àwọn afẹ́ká ṣe nẹ̀ sí àfún gbogbo ẹni tó bá tún fọ́ọ̀lù sínú agbègbè rẹ̀ náà alhamdulilayi adúgbò fọlọ́n ọba tó sì wá ní ẹlẹ́sìn islam ẹ̀sìn tó kún fún ẹsẹ̀ eléyìí ẹsẹ̀ eléyìí ẹ má ṣe eléyìí ẹ má ṣe eléyìí bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba wo ṣe nǹkan kan léwọ̀ pé ká má ṣe àfi kó ṣe pé òbítíbitì oore níbẹ̀ níbi àìṣe rẹ̀ kó sì jẹ́ pé ṣíṣe rẹ̀ àwọn àdánwò téèyàn ò lè kàtà àkàǹkàtà àdánwò ni máa ń bẹ lábẹ́ ohun tọ́lọ́run bá ká má ṣe ohun tá à ń pè ní istimunau tí wọ́n ń pè ní mi wọ́n fi ọwọ́ pé wọ́n ń pè ní masturbation síbẹ̀ náà ni àbí ná tọ̀ fífọ́ pé atọ̀ wọ́n ní bọ́yá ẹlòmíì máa ń lọ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọ̀nà tí èèyàn máa fi ń ṣe àwọn nǹkan yìí gbogbo á mọ̀ pé ìbàjẹ́ ni. nítorí gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ sọ pé wàmán ibtagha fa ulaika humul adun ọlọ́run lẹ́ni tó bá tún wá ọ̀nà míì láti fi gbọ́ bùkátà àdùn abẹ́ rẹ̀ yàtọ̀ sí kó níyàwó yàtọ̀ sí kó súnmọ́ ẹrú rẹ̀ lóbìnrin gbogbo ẹ̀ pátápátá ìkọjá ẹnu àlá ni ẹnu àlá ni eléyìí kò sí tàbí ṣùgbọ́n ìgbà náà ti ìmọ̀ràn tá a gbà ni pé wá gbogbo ọ̀nà láti jára rẹ̀ gbà pẹ̀lú ẹsẹ̀ torí kò sí orí tẹ́sẹ̀ mọ́ bí ju ìyà lọ ọlọ́run ọba fún yàn ó máa ń sọ ìbínú ọlọ́run dẹ̀tọ́ léni lórí ó sì máa ń sọ ní dẹni yẹ pé gbogbo pé ọlọ́run jẹ́ ká mọ̀ gbogbo ń ta fetí wa gbọ́ èèyàn lọ sí abẹ́ àwọn fíìmù burúkú tí ń wò àti ohun ta a fojú wa wò tó fi dórí ohun tá a fi ọkàn wa rò gbogbo ẹ̀ pátápátá ni wọ́n sì ròlé wa lórí lẹ́yọ kọ̀ọ̀kan báyìí àwọn èyí tá a bá ṣe dáa wọ́n san wá lẹ́sàn bẹ́ẹ̀ ni gbogbo àwọn èyí tó bá ti yapa sóhun tí wọ́n fẹ́ ká ṣe wọ́n jẹ wá níyà rẹ̀ Allahumma ayafi tọ́lọ́mbà forí rẹ̀ jù wá lókù ohun tí mo wá bí àforíjì náà ni pé kéèyàn túbá lópin ìgbà tẹ́ni yóò sì kú tóun náà sì mọ̀ pé nǹkan yìí ọ̀dà kò sí ohun tó kù fún kó tún mọ dúró dè mọ́ ju kó gba títúbà lọ torí pé kò sí tàbí ṣùgbọ́n ní àwọn ìyà tọ́lọ́mọ fi ń dá àwọn tí máa ń ṣe lọ́lá láyé ọlọ́wọ́n dá wọn lọ́lá àwọn tí máa ń ṣe ìsìmínà alákọ̀ọ́kọ́ ni pé làákàyè wọn máa ń kúrú ìmọ̀ ń ba làákàyè jẹ́ wàláhì ó dájú ni ẹlẹ́ẹ̀kejì ni pé yóò jogún tá à ń pè ní rídà tremor tremor kéèyàn mọ gbọ̀n gbọ̀n kọ́ ọmọ gbọ̀n kẹ́sì ọmọ gbọ̀n èyí tí mo lead sí paralysis ọmọ ti bẹ̀ sẹ́lẹ̀ bákan náà ni tó bá wá dé gòǹgórí tẹ́nìyàn bá padà níyàwó kò ní bá lò nǹkan ọmọkùnrin kan jẹ́ máa ń di tolerate láti bẹ̀ pẹ̀lú àwọn òbítíbitì ẹ̀ṣẹ̀ yìí ọlọ́run sì kọ̀ ká ba àláfíà ara wa jẹ́ orí ọlọ́run tó ga jù làláfíà ẹnikẹ́ni tó bá bà á jẹ́ èyí tó ga jù nínú ìyà ni wọ́n máa ń jẹ fún délé yìí à ń fa àkókò ìrò ẹrú ọlọ́run ọba náà kọ́ yọwọ́ yọsẹ̀ níbi àwọn ìwà rádaràda ìwà tí ò bọ́mọlúàbí báyìí ẹni tí ọba ní kápá àti fẹ́ ọ Islam ti gbé ohun tí ọmọ sí kalẹ̀ fún manista tó aminkum ya ma'shara sábà manista tó aminkum bá falyatasawwaj fa innaha aghadul basar wa ahsan alfarj faman lam yastati fa alayhi bisawm fa inna lahu wija mo pe ẹ̀yin ọ̀dọ́ langba ẹni tó bá ti ní kápá nínú ikó tètè ṣègbéyàwó ọ̀dọ́langba ta gbà lérò lọ́mọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọdún mẹ́rìndínlógún seventeen eighteen tọ́ọ̀ máa tún wọ twenty two òye sàdọ́mọ́ bẹ́ẹ̀ ni sà torí pé éèjì táwọn sàábé gbọ́yé nìyẹn sixteen seventeen years ni wọ́n ṣe ìyàwó àwọn ọkùnrin wọn àwọn Abubakar àwọn Usman àwọn Umar àní lòun pẹ́ kó tó ṣègbéyàwó twenty one years ànábì pẹ́ jùlọ twenty five years a sì lọ́mọ thirty five thirty three tí èsè gbéyàwó lọ́kùnrin ọlọ́dọ̀ arúgbó ni hàn ọmọ rẹ oníjù báyìí lọ tó èkú fúndélé àwọn ọ̀dọ́ ẹjá tètè ṣègbéyàwó sóye ànábì ni torí pé yóò ṣe kíní yóò jẹ lè rẹ ojú yóò sì lè lè sọ àti ṣe léyìí ni o. tọ́jẹ́ pé ogbó eré ọgbẹ onírẹ́lẹ́ran létí rárá tó bá padà dìgbà tó fẹ́ fẹ́ yàwó pé ah, ẹjẹ́ nìyọ́ dáyọ̀ dóná kọ́ ti ẹ̀sìn ara dé obìnrin ò lè fẹ́ báyìí tó fúnde léyìí ohun tọ́jú oògùn fẹ́ni tí ọba ti ní ìkápá àti fẹ́yàwó sóyè òun ni kọ́ mọ gbàwẹ̀ a ní nǹkan mìta fẹ́fẹ́ nìyẹn fatuwa ju fatuwa látọ̀dà nábì lọ kọ́ mọ gbàwẹ̀ ni o hey kí wọ́n sì mọ́ gbàgbé pé five minutes enjoyment everlasting sorrow kí wọ́n fọwọ́ pé àtọ̀ ìgbà mélòó ní ìwá yóò wá dá méje ohun tó jẹ́ pé èèyàn nírèdè kọ́fà rẹ̀ láéláé gbogbo àwọn ta fọ́ọ̀lù ságbọ̀n yìí ìdí ni táwọn olùmọ̀ọ́sẹ̀ ní ọ̀nà àbáyọ fọ́ọ̀dọ̀ ni kó tètè fẹ́yàwó ẹ̀ wá rí lówó lọ́wọ́ kò tó lẹ́skíùsì o. jẹ́wọ́ bùn ká da sọ̀rọ̀ ọlọ́run ní fàáńkìú la ayyama minkum wa salihina min ibadikum wa imaikum tọ́ àwọn muslim community àdúgbò yín kíní ń dà mí efe ẹ fẹ́yàwó fún mi ẹ dákun wàláyà sọ ọlọ́run ni ọlọ́run gbéyàwó fáwọn àpọ́n láàrin yín kó fẹ́ ẹ má rẹ̀ ọ bàjẹ́ àmọ́ rẹ̀ ọ wa ni tọ́ba pé lódodo la fẹ́ tán òjò ìsè òdodo la fẹ́ ká mọ kú ká mọ lọ wà lìjẹ́ náà a lè díjú sírò àwọn aspect ibẹ̀ yẹn àwọn èèyàn kan ṣe nǹkan tó wú mi lórí ẹrú ọlọ́run ọba kan jẹ́ alá ẹ ẹ ẹni tí ọlọ́run ọba dá ní àkàndá àkàndá nípa tójú méjèèjì ó sì bàlágà tó tó yàwó fẹ́ kò sẹ́ni tó fẹ́ fẹ́ ṣùgbọ́n nu jama ti ń ṣe lẹ́nìkan nu wọ́n ní ẹ̀wọ́ kí láwọn la ní ìmánì fún kí lára ń ṣe gbá fún gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ lọ́mọ lẹ́ẹ̀fẹ́ fọmọ yín lẹ̀ tí ó bá jẹ́ kọ́ ọmọ tèmi kéré ọmọ 15 years wọ́n lọ́mọ 15 years tó fẹ́ ó ní mo so igi rẹ̀ fún ń bẹ lọ́dẹ̀ rẹ̀ dò ní tí ń bímọ fún ọjọ́ tó bá dijọ́ tọ́lọ́n bá fẹ́ san lẹ́san á sì aláàpárò tó ju tòní lọ nítorí pé ó rìlífù ọmọ ìyá rẹ̀ bákan bá mọ bàtà ẹ̀wọ̀ yẹn yídò ní ẹni tí ìwà ṣe disable tọ́lọ̀ ń dá pé ọwọ́ pé kò lówó lọ tí ó lè fi fẹ́ yà ó èlò lọ́nà wa kọ́mọ̀ tá bá dá two hundred thousand jọ lọ fi gba ọ̀kadà ní air purchase ohun tá a jà máa ní nì sóyè kọmọ sàyókù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì mọ̀ rí ohun tó fi bọ́ ìyàwó ọ̀yà gbọmọ yìí fẹ́ kójókòó tiọ̀ wàhálà tiẹ̀ yanjú mbẹ́ àfi ká mójútó àwọn aspect yìí o eléyìí jẹ́ wọn bá nǹkan tá a rí sọ mẹ́ salamu alaykum wa antu. na na na ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ àti ìsàmù ṣèlérí pé tí màá bá ti ń ṣe àwọn tẹkinọ́lọ́jì àwọn báyọ̀ lójú sùúrù bá ti lọ́sọ̀kẹ́ báyìí àwọn ti ní ìbátẹ̀ pẹ̀lú orí sí kò ní tí ì lọ sí wọ́n jọ délé papọ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ omi sì ní kí wọ́n lè sáájú ìmọ̀ àtọ́gbà wàkejì àti pé báwo lẹ káàtà kò lẹ́yìn báwo lẹ káàtà sí ìbámu sì ní kí wọ́n sì ti wọ́n náà. alhamdulillah ọmọ ìyá wa wọn ní ìbéèrè àwọn ẹlẹ́ẹ̀kejì ni pé torí pé gbogbo ẹni tó bá máa ń ṣe sọ́láàt tí kì í ṣe imam ó mọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn áìbù táwọn máa mú tí wọ́n ń fọ̀lù sí wọ́n láwọn fura mọ̀ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń tò lẹ́yìn imam tí ma ń bá ṣe Allahu Akbar pọ̀ gbọ́ sókè kó tó lọ rùkú báyìí àwọn èèyàn ti lọ omi wọn jọ ọmọ pàdé ń bẹ àti máàmù ni omi wọn ó ṣe síwájú máàmù wọn láwọn fẹ́ gbálàyé nípa rẹ̀ à ń bẹ olúwa kó làwa lọ́wọ́ ṣaitan a ti gbà láti kírun ó sì dájú pa àlè sálámà tí máàmù ọba sálámà èwo lọ́fà àbúrò mọ́ sáré ṣáájú máàmù gbogbo sẹ́tọ̀ bá rí kó ṣe dé parí ọyá sálámà kárí bí kì í bá ṣe pé ṣètọ́ni kẹfẹ́ kí yẹn kó sínú hadisi takute tá nàbì jẹ kalẹ̀ kí ẹnikẹ́ni tó máa ń síwájú imam àbí máa ń dọ́gba pẹ̀lú imam kí wọ́n sọ́ra o torí pé orí wọn jẹ orí inzir ẹlẹ́dẹ̀ lálùkìyàmù kí yẹn wá kírun kó tún gbórí ẹlẹ́dẹ̀ fúndélé ẹ ká wà very very careful nípa aró eléyìí a gbọ́dọ̀ ṣiṣẹ́ àfi kí imam ti parí iṣẹ́ ìdí nìta àwọn olùmọ̀ fi ní ó dáa kí máa mọ̀ ṣiṣẹ́ tán kó tó mọ̀ sọ kálímà nítorí pé gbólóhùn yẹn làwọn èèyàn máa ń dúró dè wọn èèyàn dúró dè ìmáàmù ti ṣiṣẹ́ ẹ̀rì ìmáàmù mi ò ṣe Allahu Akbar yọ̀sẹ̀ máa gbọ́ sókè ẹ́ ọ fẹ́ rùkù ó ní Allahu Akbar àwọn ò ti lọ ṣáájú rẹ̀ eléyìí náà dáa káwọn máa mọ̀ràn àwọn máa mú lọ́wọ́ nípa pé wọ́n ní ìtọ́ dáa jù ẹ̀rì pọ́nà mẹ́ta lọ́gbà wa òun ni kó ṣe pé a ti ṣiṣẹ́ tán ká tó sọ̀rọ̀ tàbí ká máa ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ sóye tàbí ká sọ̀rọ̀ tán ká tó ṣiṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lọ́lẹ́rìí bẹ̀tẹ́lẹ̀ ìtẹ́rì rẹ̀ dájú nígbà tí wọ́n bá jẹ́ imam òun ni kò sí páà ń ṣiṣẹ́ tán ká tó máa sọ̀rọ̀ nítorí kọ́ mọ̀ fún àwọn èèyàn láǹfààní láti lè ṣiṣẹ́ síwájú wa torí pé àwọn lè mọ́ mọ́ láìda ìgbà táwa ti mọ̀ pé yóò bí burúkú fún wọn káwa jẹ́ ìmáàmù tí ọmọ láàánú àwọn jàmáà kan mọ̀ bá kó sínú ọ̀ràn àdá ìmọ̀ bọ́yọ̀rọ̀ mi ní ìtumọ̀ eléyìí ni ìmọ̀ràn wa bákan náà gbogbo àtà máa ń kírun ẹ já very very careful torí ọ̀rọ̀ ọ̀run ní agbára ẹ rí i pé lábẹ́ pé èèyàn kírun lọ́lọ́run tún ṣépè fáwọn kan náà tó kírun fún ilé ẹ ká wà very very careful nípa pé a gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú imam nínú iṣẹ́ a gbọ́dọ̀ síwájú imam àfi ká mọ gbẹ̀yìn ni kí máa mọ ṣiṣẹ́ tán káà tó ṣe tiwa ìdí ni táwọn apá kan olùmọ̀ fi sọ pé ipò mẹ́ta làwọn olùkírun pín sí lẹ́yìn imam àwọn tó ń jẹ́ ọ̀rẹ́ imam àwọn tí wọ́n imam àtàwọn tí wọ́n jẹ́ àbúrò imam wọ́n láwọn tó jẹ́ àbúrò imam nìkan ló nírun ọ̀rẹ́ imam ò nírun ẹ̀gbọ́n imam ò nírun àwọn olẹ̀gbọ́n imam wọ́n ṣáájú imam àwọn olọ̀rẹ́ imam àwọn àti imam ni wọ́n jọ ń ṣiṣẹ́ àwọn olàbúrò imam àbúrò mọ́ dó tánkà gbóhùn ó ṣe nǹkan kóhùn ó tó ṣe ni tó abẹ́ olúwa kó ṣe àlékún dáadáa wa salamu alaykum wa rahmatulah wa alaykum salam wa antum. naam fẹ́ ṣe ìkọ́ wa. náà ṣe bù mí níbẹ̀ nípa pé ṣé yóò gbà yọ̀ǹda lọ́dọ̀ ìmáàmù pé yóò tó ṣe ìkọ́ tàbí ìyẹn lè rí pé ìmáàmù wọlé bọ̀ kẹ́yà ṣe ìkọ́ wa. alhamdulillah oníbèrè níbèrè tàwọn ó ní ó ṣe pẹ̀lú èwo gangan lọ́dọ́gba jù nínú nǹkan méjì ṣé ká gba ìyọ̀ǹda lọ́wọ́ ìmáàmù ká tó bẹ̀rẹ̀ ìkọ́mẹ̀ ni àbí tá a bá ti rí i pé ìmáàmù ń bọ̀ wá ká bẹ̀rẹ̀ ìkọ́mà àbátiri pé máàmù ti dé láì tí sọ̀rọ̀ ká bẹ̀rẹ̀ ìkọ́mà ìwó ló dájú sọye èyí tó dájú ní ká gbà yọ̀ǹda lọ́wọ́ imam torí pé adarí ló jẹ́ fún irun kí máàmù sọ pé bismillah imam ṣe ká ṣe kọ́mà ẹ̀yẹ ṣe kọ́mà tọ́rẹ́ rí ẹ̀ mọ̀ bùkátà ti ń bá bọ̀ ẹ̀ mọ̀ bọ́ ó ní èrújú kan eléyìí ò tó lẹ́rìí lódodo àwọn olùmọ̀sọ pé rírì imam pé ń bọ̀ báyìí ó ti tó lóhun tá fi ṣe ìkọ́mà lẹ́kìn sóye ẹ̀rí pé bèlàlì mọ́ náà ń bá anábì ní àbí pé ó ti yá ẹmọ bọ̀ ṣé ká bẹ̀rẹ̀ ikọ̀ ọmọ fúnde eléyìí èyí tó dáa jù òun ni kó ṣe pé ìmáàmù lọ ló mú ìjáza wá fún ẹni tó jẹ́ mu'adhin pé bismillah ẹ ṣe ikọ̀ ọmọ ta'ala a'lamu wa ala kásìmọ́ gbàgbé tí wọ́n ti ṣe ikọ̀ ọmọ tán èèwọ̀ ló jẹ́ kẹ́nikẹ́ni ó sọ̀rọ̀ àfitání àfi ìmáàmù ṣùgbọ́n àṣebẹ́ o àlébù ńláńlá lélẹ̀ tán bá ti parí kọ́ọ́mà nínú sọ́láàt ẹnìkan àyọ̀ǹda fún kó sọ̀rọ̀ mọ́ torí wọ́n sọ pé kọ̀dé kọ́ọ́mà ti sọ́láàt ìrun ti bẹ̀rẹ̀ nìyẹn ìmáàmù nìkan nìyọ̀ǹda mẹ́ fún kó sọ̀rọ̀ pé ọ̀yà ìwọ tó dáadáa ọ̀yà ìwọ sún sẹ́yìn ìwọ wọn bá sún sẹ́yìn kí lọ sí wọ́n ní ìmáàmù tó eléyìí já àwọn àlébù wa náà wọ́n á ń tún. ọ̀pọ̀ àgbẹ̀ ìyẹn ni ẹ ṣe ìyẹn ni ẹ tó sọ láti lọ ṣé ẹnìkan wá rí pé máa ń bọ ìfọwọ́ ẹ̀ lọ tó jẹ́ pé ìyẹn lẹ́tọ̀ọ́. àlébù lélẹ̀ àyàfi tẹ́ni tó ṣe tó pèrún bá yọ̀ǹda fún lóko kọ̀sẹ̀tọ̀ kẹlòmí ṣe ìkọ́ ọmọ tọ́ra fẹ́ sọ ẹ̀sìn dáwàdà nìyẹn àyàfi kó ṣe pé tó pèrún sóye tabasi tiru rẹ bá ṣẹlẹ̀ yọ hàn pé ó ẹkùnrin yóò ti yìí mo rò pọ́ gbẹ́sìn yìí tẹ́lẹ̀ ni o. torí ojú ẹ̀ ká fi na ó nìyẹn pé ah, abájọ tí wọ́n pè é ní màmú àná abájọ eléyìí jẹ́ bó ti jẹ́ alhamdulillah wọ́n nígbà tí a ń ṣe tafsiri nírọ̀lẹ́ wọ́n ní mo lo gbólóhùn pé nígbà ayé jahiliya bá ṣe kà nínú tíra èmi wá tú sí pé síwájú kí àgbẹ̀ islam tó dé wọ́n náà fẹ́ béèrè pé sí islam ò sí tẹ́lẹ̀ islam wà ṣùgbọ́n islam tó lẹ́ni gbogbo àtàwọn anábẹ́ ọlọ́run bá dé wọ́n máa ń ta islam jí padà sí ààyè yìí ti máa ń lẹ̀ gan-an wọ́n rò pé lílo àwọn èdè kan èyí tó jẹ́ pé yóò mú wa gbọ́rọ̀ yìí òun lọ́pọ̀ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ èdè tá a máa ń lò síwájú kí Islam tó dé gbogbo àmọ̀ pé Islam lọ ṣáájú dé nínú gbogbo ẹ̀sìn ṣùgbọ́n ohun tá a gbà lérò tá a fi so eléyìí ni pé síwájú kí àgbọ́yé tó jìdò nípa ẹ̀sìn kó tó dìpò dé wallahu ta'ala alam náà wa alaikum salam náà. tọ́ àwọn èèyàn ní ká ká filẹ̀ ni sẹ́ẹ̀rì kò ń tí bàbá ìmáàmù yìí gẹ̀ẹ́nà sọ bẹ́ẹ̀ pé ẹ mọ̀ so ẹja filẹ̀ àwọn pè ń jábìrì ni mo ti pè sí ta ibn Yaman òun lọ wọlé bá nàbì lórí yorùbá ó jẹ́ bí ti jẹ́ wallahu náà. wọ́n fẹ́ sin ok wọ́n fẹ́ fẹ́yàwó rẹ̀ ni ẹ má lo gbólóhùn òpó mọ́ ẹ má bínú ẹ dákun. ẹ o. Mhm. alhamdulillah ẹni béèrè tẹ̀yìn ó níhun ṣe pẹ̀lú àwọn àyà tí a tú lẹ́nìí wípé ẹnìkan jáde láyé ìyàwó tó wá fi sílẹ̀. Si a rí nínú àwọn tó jẹ́ àbúrò abẹ́gbọ́n mo lo gbólóhùn yẹn bẹ́ẹ̀ nítorí pé yorùbá àwọn gbọ́ yé pé àbúrò lè fẹ́yàwó tẹ́gbọ́n rẹ̀ filẹ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́n ò gbọ́dọ̀ fẹ́yàwó àbúrò nínú àgbọ́yé yorùbá yorùbá level nìyẹn nínú àgbọ́yé islam bàbá ìyàwó nìkan ni ò gbọ́dọ̀ fẹ́yàwó ọmọ rẹ̀ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀gbọ́n ọkọ ọlọ́pọ̀tunity àti fẹ́yàwó àbúrò rẹ̀ nù ṣẹ̀ríyà mo rò pé lópin ìgbà tó ti lọ tó ti kú ó ti dominikan lásán tẹnikẹ́ni lè fẹ́ tọ́ ẹ wá nígbà tí àbúrò ọkọ kan fẹ́ fẹ́ bí bàbá tó bí wọn tó jẹ́ bàbá ọkọ tó kù yẹn ṣe yarí nìyẹn pé òun ọ̀gbà kẹ́ni okay bàbá ìyàwó ọ̀rọ̀ yẹn ti níyànjú sí bàbá ìyàwó ló wá yarí pé òun ọ̀gbà ọmọ wọn fẹ́ lómìn nínú ilé yẹn mọ́ àbí ẹ wá ní ṣe ǹjẹ́ agbára yẹn ń bẹ fún láti kọ̀ fún kọ́ ságbára yẹn fún nítorí pé ọmọ kì í ṣe bíkúrò tó bá jẹ́ pọ̀mọ̀ èyí jẹ́ bíkúrò ní ọlágbára rẹ̀ torí wọ́n ń díá wọ́n fún gbà láyé inú sẹ̀rí àkóso kíni kọ́ sẹ̀sẹ̀ ẹni tó bá fẹ́ fẹ́ tẹ́nìkan ọ̀bọ̀dọ̀ di lọ́wọ́ information lásán ló kù tó fi bá mi mo ti padà fẹ́ mọ̀súrò àbúrò kojú bẹ́ẹ̀ lọ ọjọ́ bó ti jẹ́ na wàhálẹ́kùn sára wà náà alhamdulillah wọ́n ní a wà lórí ìrùn ẹnìkan náà máa kọ̀wá ma tashahud àwọn gbólóhùn tá a máa ń níbi tá a máa ṣe táyà kọ̀mọ́ wọ́n ní kí ni ìdájọ́ ọ̀run rẹ̀ kí ni ìdájọ́ ọ̀run rẹ̀ rabbana la na in nasina aw ọlọ́mọgbà amújẹ wáyà lórí ohun tó ṣe pé ni àbóhun tó jẹ́ pé àṣìṣe ni gbogbo nǹkan kọ́ lèèyàn lè mọ̀ tán torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lè mọ̀ mọ̀ àwọn nǹkan tá à ń fi ń dànù kí ni wọ́n fẹ́ ká mọ kírun níjàmá títí dìgbà tí kálukú ó ti bi à ń kírun níjàmá kọ́ ẹ̀kọ́ bá a ṣe mọ́ kírun ẹ́n tóun náà lè máa dànù kí láwọn àkókò tí ọba níjàmá kì tó bá jẹ́ pé ẹni tó ṣe gbà sílámù ni ẹ sì sọ fún pé kò nírun tó bá jẹ́ pé ẹni tó yẹ pé mùsùlùmí ni ṣùgbọ́n kò nímọ̀ nípa ẹ̀sìn tẹ́lẹ̀ ọ̀sẹ̀ kọ́ bí ara dẹ̀ sí ni ẹ wá fẹ́ sọ pé kò nírun kò ṣe nírun sóye so tẹ́kùlá mẹ́sítẹ́tàtùm yóò páyọ̀ ọlọ́run bá pa rẹ̀ ṣe ká mọ́ yóò mọ̀ wá ṣiṣẹ́ tọ́ báwo ló ń ṣe fẹ́ ṣe mọ́ kíní táyà ṣùgbọ́n kò ní gba tító pé ẹ̀ àwa yóò lè mọ́ òun hmm, ti lè mọ̀ mọ́ mọ́ pé lè mọ́ nì nǹkan mi sí ọ nìyẹn tí <laughs> wọ́n fẹ́ púpọ̀ láì mọ̀ kan ni mo rò pé a máa roko tí mi máa ń di ni o a máa roko tí mi máa ń di ni ah bàbá dáadáa kan mo tún wò báyìí bàbá dáadáa bàbá àgbàlagbà kan ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ láìpẹ́ inú mi dùn tí wọ́n náà bàbá yẹn kírun fún wa á ah, ò ní mọ wọ́n wí mi ìrún òkú o wàláì mọ wọ́n wí ẹjẹ́ ni wọ́n bá mọ òkè o sẹ́rí pa àwọn alálùbáríkà bàbá ni tó bá jẹ́ bàbá mi ni kí ni ó ṣe yóò bọ́ wájú ni Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹ̀ ọwọ́ òfin yọ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n àmọ́ pọ́nbélé a ah, fa ìmọ̀ wọn wí síbi ìrò òkú ẹ̀jẹ̀ náà bá mọ̀ ọ̀bọ wájú bàbá sì tò lẹ́yìn gbọ́tẹ̀ ẹ pé kó lẹ́yìn bẹ́ẹ̀ torí ìrun òkú ni kò kó lẹ́yìn torí kò sòkú ní àǹfààní kankan ọjọ́ mi ti jẹ ẹni tí ọmọ táyà ọmọ gba irun rẹ̀ ẹ́ tí ó fi online business irú online business wo wọ́n ra màálù ni àbí wọ́n ra díẹ̀ torí mi ò fẹ́ gbọ́ gbogbo online business ṣàlàyé kí n tó mọ̀ pé màálù lẹ́ ń rà ẹ ti ń béèrè online business tẹ́lẹ̀ náà bọ́yá wọ́n ra màálù iṣẹ́ bú ni èèyàn bú ni mọ́ ra rú rẹ̀ bọ́yá ọya jẹ́ ọya tó bá padà ya kó béèrè ẹ̀rí abẹ́rí ẹ̀rí mùsùlùmí toró pé fatwa lè bá òun one dodge ẹ̀hẹ́ fira tọ́ ọ cash out kí ni túmọ̀ cash out ọ̀lànà ẹ́ na wọ́n sanwó fún ok tọba kó èèyàn fún tọ ẹ ọ wà nà àbí àbọ̀dà padà síbi tó ti wá alhamdulillah ẹ̀rọ ọlọ́run báyìí ní ẹnìkan yá àkáǹtì òun ó fi ṣe online business nínú àwọn business bú yẹn ló fi ṣe lédè kúkúrú ó cash out ó jẹ́wó wọ́n sanwó fún un ó wá nírú owó yẹn ó nítorí pé gbà tó yá àkáǹtì òun yẹn òun ọmọ pé òun tó fi ṣe nìyẹn ṣùgbọ́n gbà wọlé ó padà mọ̀ pé kíní ni ṣé kò wọ́n wá kó yẹn fún un ọwọ́ nítorí ohun tó ń wò ní pé tó ń bá kó èèyàn fún sí èsè pé òun rán bàjẹ́ lọ tẹ́ rí ọ̀rọ̀ abẹ́ rí ẹni táwọn yẹn ti ń rẹ́rìn tó o bá kó fún kí lọ fẹ́ fi ṣe ná ìwọ nà àbí torí pọ́jọ́ owó rẹ̀ àbí sọ́nà tó fi lè dá padà sọ́hún wà náà àbáwọ̀ pa. naa ọ̀ràn ń sẹ́ pé kọ́bọ̀ ń fi ṣe sára ó kó rẹ̀ fún ni wà kó rẹ̀ fún fi jẹ́ pọ̀ ọmọ ọkàn sọ fún wa pọ̀ ọmọ ni ẹjọ́ pín ẹsẹ̀ bẹ̀rẹ̀ sùmọ́tọ̀ bá mọ̀ sóye nítòdodo ó kó rẹ̀ fún òun àtàwọn tó ń jọ ṣe business wọn lọ dáhùn rẹ̀ ọjà bó ti jẹ́ ó ti sùn bísmìlá wàhálẹ́kùn salam Na. lé ọ̀sọ́ yẹn mọ́lẹ̀ wọ́n yà sọ́wọ́ kò sí bó ṣe lé ẹ̀ẹ́n ó yé ibi tó pamọ́ lé ni ó sì gbé nǹkan lé. náà irú ẹni báyìí tó bá tani ọha kú. alhamdulillah oníbèrè níbèrè àwọn ó pẹ̀lú àwọn obìnrin tó jẹ́ pé ń lo hijab a sì mọ̀ pé gbogbo ọ̀ṣọ́ rẹ̀ ó gbọ́dọ̀ gbé pamọ́ pẹ̀lú kó fi jáàbò bò àti ẹwà rẹ̀ nǹkan méjì nìjà gbọ́dọ̀ kó sínú yóò kọ́fà ọ̀ṣọ́ yóò tún kọ́fà ẹwà wọn á lóbìnrin yìí ti jẹ́ ní tó ti ya tàtún sára kìí sàwọn tàtún ti láàlì èyí tí wọ́n máa ń sọ tí ó permanent síbẹ̀ wọ́n ní tó bá kú ṣé wọ́n ó sin pẹ̀lú rẹ̀ àbí báwo ah ìrọ̀lẹ́ wọn wì ṣé wọ́n lè bọ́ kalẹ̀ ni nígbà tí èsì ẹ̀wò tá pé yọ bọ̀ kalẹ̀ sin ni yóò sì lọ jìyà rẹ̀ àyàfi tó bá jẹ́ pé ó nígbà tó jẹ́ pé kọ́ mà tó bá jẹ́ nígbà tí ọba jẹ foríjì bó ti jẹ́ ìlà kíkọ ẹbẹ́ náà nìjàmọ́ kẹ́yìn kọ làṣà sẹ́yìn lẹ kọ́ nọ́mbà ò ní nọ́mbà bismillah. ṣe ìbéèrè tí wà bí na sọ̀rọ̀ jákì ń gbọ́n tó ń rí àfà yìí tọ́ wọ́n ta wá fẹ́ ṣe solatul janaza a fẹ́ kírun sókù lára ìgbà tá a ṣe takbiratul ihram báyìí kálukú sí raful yadayn lábárí ìkọ́pálápá ẹnìkan wọ́n ní báwo la ṣe kí lẹ ní àṣẹ naam wọ́n fẹ́ bàrún jẹ́ wọ́n ní báwo la ṣe ẹ lọ́fẹ́ bàrún jẹ́ ma ra'a minkum munkar. fọlẹ́gẹ́ yorùbá yẹ́dì tí wọ́n bá jẹ́ ẹni tó jẹ́ pé àfa ni ọ́ tí wọ́n sì dọ́mọ̀ láàfa mẹ́ẹ̀ àfa ẹ jáde kó nù ẹ bọ́ sẹ́yìn ẹ má bàa kírun Allahu akbar kí ló tẹ ẹni mọ́ kírun àní ẹ má kírun tàbá kírun táwọn sàlàyé ohun tẹ́ ṣe fún yín torí pé oníṣọ́ọ̀ṣọ́ pọ̀ fẹ́ dójú tí ó ṣe é ṣe kọ́ mọ̀mọ́ ẹ wá parí tí wọ́n wá pè torí mo rí pé gbá pásókè kọ́ bá mi lápá yín ẹ à Eh, àmọ́ iṣẹ́ wa hmm, iṣẹ́ wa hmm, ohun tẹ́ fi gbọ́dọ̀ kírun nìyẹn torí pé ẹni tẹ́lẹ̀ yìí máa ń bẹ lára rẹ̀ ẹ bọ́ ni ọjà bó ti jẹ nǹkan tá a ṣe nìyẹn nọ́mbà wo ló tẹ̀lé one two. naam ìgbọ́n tí wọ́n wí o ìjẹ́ ìyà kan wà fún tí wọ́n bá wọ sàárè alhamdulillah oníbèrè ni ìjẹ́ ìjà kan wà nínú Islam tí wọ́n lè bá mùsùlùmí jà tẹ́wàá ja ìjà yẹn lájà wọ sàárè ṣé ìjà kan wà bẹ́ẹ̀ nínú Islam tí wọ́n lè bá mùsùlùmí jà tẹ́ ja ìjà yẹn lájà wọ mo rò pa ti gbọ́ ìbéèrè yẹn dáadáa masha allah bẹ́ẹ̀ ni ìjà tó bá jẹ́ ìjà ìyàgbà ọlọ́run tẹ́ni yẹn sì takú tọkọ̀ tí ò túbà sóye àánú nígbà wọn náà ṣe ó dìbò bá túbà kò túbà tá a fi kú bẹ́ẹ̀ ni a lọ bọ́lọ́ níta láàsọ pé lágbájá mọ bàjà lájà kú torí pé sọ́sọ́ fún kọ̀gbà àwọn olùmọ̀kan ní tó bá ń bá yẹn jà lórí àìdá ọmọ sálámà sí jọ́kèlé jọ́kèlé jọ́kẹta jọ́kẹta nítorí kọ́ mọ́kó sínú àdísì pé yẹn ara olódì kọjá ọjọ́ mẹ́ta tó bá sálámà sí lónìí sálámà alékùn ó tún dinú pam sí mi lánàá dáadáa ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo rò pé méjì táwọn tó bá jẹ́ pé òun fi sálámọ̀ láàárín nítorí ìbẹ̀rù kọ mọ́ wọnú ìyẹn mùsùlùmí lòdì kọjá ọjọ́ mẹ́ta ọ̀dà tó bá dúró sórí pé rárá o àmọ̀ ba lọ́tà ìwọ sàárè ní ọlẹ́rì táná bá rẹ̀ wá anabi ibrahim hata ṣé ìdájọ́ anabi ibrahim lẹ́mọ̀ lè láwọn ọjọ́ anabi lè ní àwọn tún ọ̀ lọ sí ogun wọ́n yàn wọ́n lòdì pé àádọ́ta ọjọ́ ni wọ́n fi sálámọ̀ láàárín ẹsì gbọ́ tánàbí sọ pé mo kí n kú orí ẹ̀tẹ́ bá fi kú láàrin àwọn ọjọ́ ìhà ní kírùn sí ìlà tọ́rọ́lọ́n làbọ̀dọ̀ sọ̀rọ̀ sí ìjàwó ní ọ̀kan nínú àwọn nǹkan méje tánàbí ni mo ń pààyàn ní wọ́n fọ́ọ̀lù sí sísákò ní tawali almasaf ohun tó ń fọ́ọ̀lù sí nìyẹn anábì ní ìtẹ́nibú sábọ̀ á almobicot ẹ jìnà sáwọn ẹsẹ̀ méje ẹni ìparun làwọn ti máa ń da ẹni ìparun ni wọ́n ẹni tó bá ti kó sínú rẹ̀ tàṣìjọ́ mọ̀ pé ohun tó ṣe yí ọ̀dà kọ̀ wá yọ rẹ̀ kó ń bẹ̀ àmọ́ bá yẹn dì lọ́nìí mo rò pé ilé ìjẹ́bù ti jẹ́ wallahu ta'ala alam náà bismillah. suratul fatiha ok suratul fatihi ẹ tún ka dáadáa o sóhun tí wọ́n gbà lérò nìyẹn. कहाँ sọlátúl fatihi wọ́n ní sáà lè mọ́ para rẹ̀ bí 100 a lè ṣe lẹ́ẹ̀kan ẹ̀kan péré àbọ̀dọ̀ ṣe nítorí pé kìí ṣe àsàlátù tá ẹ̀rí gidi gbà wá fún lódodo a rí àwọn àsàlátù kan tá a gbà wá fún wọn ṣùgbọ́n táwọn olùmọ́la lè ṣe nítorí pé ìtumọ̀ rẹ̀ ń kọ́ kò ní àlébù nù but eléyìí wọ́n gbé ìròyìn ọlọ́run fánábì nínú rẹ̀ bákan náà wọ́n tún á sọ pé ntọ́ bá kà wọ́n á di ládàrú tọrùn wọ̀ ìdí ni tá a fi yàgò fún eléyìí rẹ̀ mo rò pé àbọ̀dọ̀ ka sọ̀látìl fati ẹ̀yọ̀ kan báyìí àbọ̀dọ̀ bá wọn kà ẹni tó bá jẹnu ẹ̀yà tó ní fati sọ̀látìl fati ìwọ náà wọn kò ń súnú ìṣerú àdúrà ní tẹ́lẹ̀ ó ń bídíà ní láti pilẹ̀ mọ́dà lóhùn o yà máa wò ó ràn pé ọlọ́run ó jẹ́ ọ gbádùn rírì ó pè ń jọ kan ọjọ́ bó ti jẹ́ náà ẹlẹ́ẹ̀kejì every in Allah, in Allah will be content, as a worship that present so many báyà kẹ bá gbé fáwọn iléèwé kan tuntun kàdẹ ẹ bá gbé fún bàbá tí bẹ ẹ mọ bìnrin. Every struggle in Allah uh-huh. will be counted as a worship uh-huh. that, that presents so many rewards. Okay. Every struggle in Allah uh-huh will be counted as a worship. Yeah. That present so many rewards. eléyìí báyìí ó súnmọ́ kó ṣe pé nìyẹn fẹ́ fi rọ́dù wa ni. wallahu a'lam wọ́n ní ẹni kọ́ lédè òyìnbó nínú àwọn ìbéèrè tó ń kọjá lójú mú máwòrán pé gbogbo ohun tí máa ti ń jẹ́ ìsapá sójú ọ̀nà ọlọ́run gbogbo ẹ̀ ní ọmọ jásìjọsìn tí wọ́n sì san yẹn lẹ́sàn-án ohun tẹ́nìyẹn kọ nìyẹn rárá o a kì í pè nkankan ní ìsapá sójú ọ̀nà Ọlọ́run àfikọ́ pé ààrẹ rí i pé ń bẹ nínú ìsapá sójú ọ̀nà Ọlọ́run torí pé àwọn tí wọ́n lọ kó àga tí wọ́n fẹ́ fi ṣe mọ̀lúdì tó lẹ́yìn ọkọ̀ náà sójú ọ̀nà ni àbí ìsapá sójú ọ̀nà ọlọ́run àbí ìsapá sójú ọ̀nà ọlọ́run bá kọ́ ẹ̀ dáhùn ah, ah. àwọn obìnrin wọ́n ń ṣe àsàlátù tí wọ́n ń kọrin káàkiri àdúgbò wọ́n lọ bàbá bolókè ẹ dákun wọ́n ló tabaná sójú ọ̀nà olówó rẹ̀ náà fẹ́ra spíkà wọ́n bàjẹ́ wọ́n sì ló tabaná sójú ọ̀nà olówó rẹ̀ ni irú owó yẹn dáa dáadáa la lọ́wọ́ àbí bàjẹ́ tọ́ra àwọn gbà pásálátù ń kọ́ iṣẹ́ ẹ̀rẹ́ ní ṣẹ́ṣẹ́ ẹ̀rẹ́ ní ẹ́ ìsapá ní ìsapá kọ́ sapá ní eléyìí ṣe sapá sójú ọ̀nà ọlọ́run kì í ṣe pé ọpọlọ rẹ lọ́kàn fi gbé nǹkan kalẹ̀ àfikọ́ jẹ́ pọ́ wà nínú tí wọ́n kàkí kún ara ìsapá sójú ọ̀nà ọlọ́run àlẹ́ asólù nìyẹn ẹni tó bá fi lọ gbìyànjú lórí nǹkan kan tí kì í ṣe parẹ́ rí i pé wọ́n pè ní ìsapá sójú ọ̀nà ọlọ́run ó kọ tó wù ọ́ ló pé kò lè jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àti nínú ẹ̀sìn wa kò lè jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àti nínú ẹ̀sìn wa tó abẹ́ olúwa ẹlẹ́dàá wa wọ́n láfa kan ṣe zina ó lóun ò ṣe zina wọ́n lọ báyàwó ìyàwó sùn ọlá lóun ò ṣe zina jẹ́ àdì lòun ṣe wọ́n lọ́nà o ó ní arábìnrin yìí lu mágùn onígbà táwọn sì wádìí mọ́gùn rẹ̀ mọ́gùn kan ni tọ́jẹ́ pé àfikọ́kùnrin ọba rẹ̀ tọkùnrin ọba bá rẹ̀ yọ lọ ní ọlọ́run tó rí lè ṣẹlẹ̀ ní ilé ìtìsọ̀ yìí ọkùnrin yẹn ni ó lo ẹ̀rọ yá bá obìnrin yẹn lásìpọ̀ òun lọ́ba rẹ̀ olóhun tó ẹpọ́ lọ́wọ́ sẹ̀ òun lẹ́sàn torí pé <laughs> torí pé tó ń bá fi ilẹ̀ nísìnyí ó kù ni òun dólẹ̀ mí ni ẹni tó dólẹ̀ mi jíáàdì ńlá lòun ṣe ṣé sàpá sójú ọ̀nà ọlọ́run lélẹ́yìn náà kò sígbà láàyè fún rubbish eléyìí jẹ́ bó ti jẹ́ olóhùn ṣe zina àwọn jàmáà ni wọ́n ta kó pé ìmáàmù ọ̀lẹ́ ṣe zina ó lóhùn òun ò ṣe rí ayé àwọn lágbájá tí wọ́n ní ẹlẹ́nu òdì tí wọ́n ní ẹ bá sùn kọ ọlẹ́yìn tẹ́ mọ́ ohun tẹ́ ń ṣe ohun tó yẹ pé jíáàdì mo ṣe

will, will a Mufis enjoy as inmates of Al-Jannah and the grateful of as inmates of hell? ẹ dákun ẹ tún bá mi tún béèrè yẹn kà má ti mọ àwọn tí wọ́n gbà lérò pẹ̀lú muflis àbí ṣùgbọ́n àwọn ìbò kan tí wọ́n lò ń bẹ́ẹ̀ ni ń kó èmi lẹ́yìn. Mm-hmm. Mhm. ẹni tó jò kanlẹ̀ ni wọ́n ń pè ní muflis aládàánú èèyàn jùlọ ẹni tọ́wọ́ rẹ̀ tí ò sóore kankan lọ́wọ́ rẹ̀ mọ́ náà. a muflis enjoy as inmate of Jannah in the grave in the grave or a muflis enjoy mhm. mhm. Okay. àti mo bá gbọ́ béèrè yẹn yé dáadáa wọ́n làwọn fẹ́ ká ṣàlàyé lórí àdìsí almuflis anabi béèrè lọ́wọ́n sàbí nípa pé ǹjẹ́ màwọn tá pè ní muflis wọ́n làwọn náà làwọn tó jẹ́ pé wọn ò ní dírámù lọ́wọ́ gbogbo ohun mọ́ níláyé wọn ò ní kankan wọn ò ní bẹ́ẹ̀dì kò ń yàrá rẹ̀ kò lábọ́ bọ́ bọ́ fẹ́ fi bọ́ rọrí ògúlùntún ní ìrọrí bọ́ kòkò ní ọ̀tẹ̀ kalẹ̀ kò ní ẹni tá ní mufilisi kọ́ yẹn mufilisi lẹ́ńtọ́ ẹ̀pọ̀ kírun ọgbà wẹ̀ ó sì sọ́dá kọ́ gbogbo sẹ́ẹ̀rẹ́ ló ṣe ṣùgbọ́n wà ó eléyìí wà ọ eléyìí gbájú ẹ̀ ọgbẹ́ eléyìí àbí yahoo yahoo ni wọ́n wá yọ gbogbo ẹ̀ jáde nínú iṣẹ́ rẹ̀ lálẹ́kìyàmọ̀ ọrọ rẹ̀ wá já síná kò tún wá í ṣe pé ò kírun sóye ó kírun sùnmọ́ kí fáwọn tí ó fi ṣàǹfààní kò wúlò fóun ó gbààwẹ̀ kìí ṣe pọ́gbà forí ara rẹ̀ sóye sọmọ jọmọ sòwò jọmọ jèrè mọ́jọmọ kéré délé kò kéré délé ànábìlà àwọn ni mo flis yìí wá ní ǹjẹ́ tí wọ́n bá dénú sáré ṣé irú gbádùn téèyàn gbádùn pẹ̀lú àwọn obìnrin ẹlẹ́yin jẹ́ gẹ́nu sáré sóhun ni irú wọn gbádùn ni àbí bí ìyá ẹni tí ó wọ̀ náà ṣe mọ̀ pé bíi táàtì mọ̀ pé sẹ́ẹ̀rì rẹ̀ jò dànù lálìkìyà mọ̀ ẹ̀ ṣé sẹ́ẹ̀rì yẹn sàǹfààní fún ṣé mo gbọ́ kíní ẹ̀yà náà ṣé sẹ́ẹ̀rì yẹn sàǹfààní fún inú sáré kó tó di pé yọ̀ dálìkìyà mọ̀ lọ jìyà àbí láti inú sáré náà ni ó ti bẹ̀rẹ̀ ìyá rẹ̀ mo rò pé ohun tí ẹnìyẹn béèrè nìyẹn eléyìí ò ṣe é dáhùn àfi ká mọ̀ pé sórí dáhùn dáhùn sáàrí àbí orí dáhùn dáhùn torí ìkẹ́ sàárì ó wáyé pẹ̀lú kéèyàn rí ìdáhùn dáhùn ìyà sàárì ó wáyé pẹ̀lú kéèyàn fẹ́ẹ̀lì ìdáhùn sóye torí pé ìdájọ́ méjì ni ìdájọ́ téèyàn mọ̀ fi gbé ní ayatul barisakhi àti ìdájọ́ èyí tá mọ̀ fi gbé ayatul khulud ayatul barisakhiya ìgbésí ayé tẹ́yàn ti kó láyé ṣùgbọ́n ìdálékìyàmà bẹ̀tà ayatul khulud òun ìgbésí ayé gbére fẹ́ ntọ́ba wà lìjánà àti ntọ́ba wọná sóye ìgbésí ayé sàárè èsì ìgbésí ayé gbére ìgbádùn bí ọlọ́gbére ìyà bí ọlọ́gbére bẹ̀tì ìyàtọ̀ bá ṣẹlẹ̀ lálùkìyàmà ní gbére fáwọn tọ́lọ́n bá fẹ́ kó jẹ́ gbére lé lórí àtàwọn kan tọ́lọ́n ni wọ́n kọ́kọ́ jìyà kan tó wọ àlìjẹ́nà tó nípa pé mi ò nímọ̀ kankan nípa pé èwo náà wá ṣẹlẹ̀ sẹ́ni tó bá jẹ́ muflis nínú sàárè ju pé tó bá dáhùn béèrè ní dára lójú tó bá jẹ́ pé ìjẹ́ muflis rẹ̀ yóò jẹ́ ọ́ dáhùn ìbéèrè yóò rí kẹ́ nínú sàárè tí ó bá rí dáhùn béèrè dáhùn yóò jìyà nínú sàárè soye ṣùgbọ́n bí táwọn yóò ti gba gbogbo iṣẹ́ rẹ̀ tí wọ́n ti pín iṣẹ́ rẹ̀ mọ́ ọ lọ́wọ́ alikiyama lè yẹn kì í ṣe nínú sàárè wallahu ta'ala alam náà wa alaikum salaam ó ti tán wa antum náà náà àbí dakọ̀ kan naam alhamdulillah ọmọ ìyá wa wọ́n ní ìbéèrè tàwọn ní ó ṣe pẹ̀lú àwọn gbólóhùn tá a máa fi ń sálámà nínú sọláàt wọ́n ní gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lẹ́rìí yípe ká sọ pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu níbo ló tún lè dé yàtọ̀ sí wa barakatuhu wa magfiratuhu mo gbọ́ ilé ìlẹ́nu sheikh najimuddin suleiman hafidhahullah wa raha najimu sunna of lagos mo gbọ́ lẹ́nu wọn nínú lẹ́kṣọ̀ wọn kan tí ń gbọ́ láìpẹ́ yìí wọ́n lè yẹn lè sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wa magafiratu àwọn yẹn wò wọ́n ní bẹ́ẹ̀ ni fídíò ni tọ́lá àwọn yẹn wò pé báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ sì tí bàbá bá ti yọ nǹkan wá wọ́n ní tí wọ́n gbẹ́sẹ̀ lé lórí rẹ̀ tọ́ wọ́n á ní sẹ́rọ àwọn gbólóyìn sí gbogbo gbàlámà wí ni àbí ẹ̀kan láàrin láàmàwí tí a bá fẹ́ tẹ̀lé súnà tó gbé àlámàrí wa ẹ̀kan láàrin ni ẹ̀kan láàrin ni torí pé ìtọ́kọ́mọ̀ tánàbí máa ń ṣe ń gbogbo gba ní kíni assalamu alaikum wa rahmatullah ti wa rahmatullah wa barakatuhu ẹ̀bọ́yọ́ tó dé magfiratu tí wọ́n wí yẹn ẹ̀kan láàrin ni ó máa jẹ́ ilé ìjẹ́bọ̀ ti jẹ́ ohun táwọn yẹn bá sì bá sáábà gẹ́gẹ́ bá àwọn olùmọ̀ọ́sí sọ òun ló dáa jù láti mọ báyìí láwùjọ mọ́ lò kọ́ ìdá khalif tu'raf pé màá ṣe ohun tẹ́ ẹ̀ rí rí kẹ́ ẹ lè mọ̀ páà náà ń bẹ́ ń bí mo rò pé islam kọ eléyìí eléyìí jẹ́ bó ti jẹ́ náà wàá tún. náà gbé lọ. bọ́yá yẹn wá travel kátà kí n gbé yẹn lọ sí travel yẹn wá rí pé a ah, lílọ bíbọ̀ yẹn lè mọ́ bẹ́ẹ̀ convenient jẹ́ ìyẹn lè wá ẹnìkan gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yẹn tàbẹ́nìkan tí ah. eh, àwọn mufti ti ń dáhùn o ṣáà ni wọ́n ń bi ni. abẹ́nìkan tí ọkùnrin tẹ́yẹ̀ wo ọkùnrin balẹ̀ láti mọ báyìí ṣe é. alhamdulillah àwọn ìbéèrè dáadáa ni ìbéèrè yìí báyìí wọ́n ní èèyàn jẹ́ ẹni tí orí rẹ̀ pé nọ́mbà sísì rẹ̀ ṣiṣẹ́ dáadáa nípa pé gbogbo tíyàwó rẹ̀ ọba sí ọbọ̀dọ̀ mọ̀ sí tọ́ba ti kọjá yóò kó nínú ilé ọbọ̀dọ̀ mọ̀ sí kì ṣe pé ọ sí tọ́ba ti di pé ọ̀dà lọ bìkan ọbọ̀dọ̀ àkọ́mpìnì rẹ̀ lọ àkọ́mpìnì rẹ̀ padà wọ́n ní kó a ṣe pé ìyàwó wa ní bùkátà kan ti máa ń lọ gbọ́ níbìkan àwa láti máa ń gbé lọ gbé bọ̀ àwa ní ìrìn àjò èyí tọ́já pé kò ní lè rọrùn fún wa láti dé láti wá bá kọ́fà rìn yẹn wọ́n ní ìjẹ́ ìgbàláyè ń bẹ káwa ọ̀rẹ́ wa kan ó dé nísinsìnyí náà ni o tí wọ́n mọ̀ fi ẹ̀sìn ṣe mọ́lẹ̀ naam wọ́n ní ìjẹ́gbà láàyè ń bẹ káwa ẹnìkan bá bí ọ̀rẹ́ wa abẹ́ntọ́kàn wa balẹ̀ sí àbábúrò wa kọ́ bá gbé ẹlẹ́hàá wa lọ kó gbé bọ̀ wá wọ́n ní ṣègbà rẹ̀ ń bẹ ìbéèrè wọn lélẹ̀ ìdáhùn ni pé ìgbàláyè rẹ̀ ò sí torí wọ́n béèrè láàánú bíi pé afọ̀rọ̀ ìta làámù aláàmù wà lèmọ́t owó òjíṣẹ́ ọlọ́run àbúrò mi ń kọ́ àtẹ̀gbọ́n mi ṣé bí wọ́n lè bá mójútó ìyàwó mi ànábi ni no ikú ni sì mọ́ lo ìmánì kọjú ohun tánábi bá sọ fáwọlẹ́ẹ̀tì ẹ̀ àdánwò téèyàn mọ́ kàn bí ọkàn mo rò ẹ̀rì máa ń tẹnu mọ́ bá ń roko ẹ̀kúnlé lásán láyé ànábì lálàlú àkútúkúwó ẹ ogbó yẹn náà kan bá ń ṣe gbogbo everything ṣe ẹlẹ́ẹ̀dá olóhùn tí wọ́n bá ṣe tán ẹlẹ́yàmọ̀ dá olóhùn o tààtún gbọ́ lọ́dọ̀ ànábì tó fi dogun pé bàbá ọmọkùnrin yìí lọ wá ràkúnmí wá torí pé ọkọ ìyàwó sọ pé wọ́n gba ràkúnmí ọgọ́rùn-ún torí pé ẹni tó wá bá òun ṣiṣẹ́ ńlẹ̀ òun báyàwó òun sùn tí ọ̀wọ́lé yẹn rí wọn mọ́ra rí òun ò ríra rí o mọ́ fàyè gbèsù salamu alaikum na wa alaikum salam iná tó mú nọ́mbà tẹ́ ìtẹ́ mọ́bí wa antum máa wà lórí ìrìn àjò tí wọ́n gbé àwọn nọ́ọ̀sì ìgbìyànjú sọ láti ń bẹ̀ máa ń bu wa mẹ́ máa ń yẹn bí a sùn pẹ́yìn ìrà rẹ̀ ò dá òṣèlú máa ń yẹn wáyé wá ń kábá sí àkókò ìjà àti ìjà ṣé ó máa ń yẹn ní kúrò lẹ́yìn rẹ̀ alhamdulillah oníbèrè níbèrè táwọn ó ní ó ṣe pẹ̀lú páwọn rí hadisi kan nínú jami tirmidhi tó sọ nípa pé anabi sallallahu alayhi wa sallam wọ́n ṣe wọ́n dẹ̀ kírun kọ́sìrì fún ọjọ́ mọ́kàndínlógún ọjọ́ mọ́kàndínlógún àwọn afẹ́ béèrè nípa pé ìdájọ́ wo la fẹ́ mú jáde nínú àdìsí yẹn a ti mọ̀ ń sọ̀rọ̀ lórí rẹ̀ tipẹ́ náà tá bá fẹ́ dá a lónìí pọ̀ ọ̀rọ̀ kọ́sìrì ohun tí n sábà máa ń dáhùn ẹni tó bá lè rántí ni pé lọ́dọ̀ àwọn màlìkíyà o ọjọ́ mẹ́ta láfi kí kọ́sìrì lọ́dọ̀ àwọn màlìkíyà gbólóhùn yẹn kéèyàn ti mọ̀ pé ọ̀rọ̀ fíkìù ni kì í ṣe kí mo sọ pé lọ́dọ̀ gbogbo èèyàn mo rò pé ẹ̀dẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì tó wá ni pé tó bá ti mọ ọjọ́ tó lò ń bì kan tó èsẹ́ rí ajẹ́ pé díjọ́ tó fi ṣe kíni tó fi dé lọ kódò lè ju nineteen days lọ lọ́mọ fi kí kọ́sìrì tó ọ̀rọ̀ kọ́sìrì kì í ṣe ohun tá a mọ pa sójú kan gbúdugbúdu alámọ̀rí kan tó jẹ́ pọ́ ọkẹ́ nuga mo rò pé tánà bá ti lọ sójú ogun ẹni iye ọjọ́ tó bá lò lójú ogun tí ọ̀tí ẹ̀ lọ́jọ́ ti jámì tẹ̀lẹ́mí ìzìlẹ̀ rí yẹn ni wọ́n fi kí kọ́sìrì títí tí ó fi dé tọ ilé ìjẹ́bó ti jẹ, àdìsí yẹn ìyẹn lè bá lọ, ìyẹn lè lò ju ọjọ́ mọ́kàndínlógún kan lọ tí mọ̀ fi kíkọ́ sírì nígbà mi ẹnìkan béèrè fatwa yẹn mi ní àná wọ́n làwọn wà ní camp NYC camp kódà activities mẹ́rin tó wọ́n wá ní òun ti kírun kọ́sìrì ìjọ mẹ́ta pé mi rà wọ́n sàn kí kọ́sìrì lọ́dọ̀ nínú ó ní òun táwọn jọ wà ń bẹ̀ láwọn táwọn náà gbàgbọ́ ìgbà àwọn kọ́sìrì yé báyìí jọ́ mẹ́ta péré lèyìn fi kíkọ́ sí òkú tó máa kí kíní ẹ̀ lè lọ máa ní lọ́dọ̀ àwọn màlìkíyà ni mo lóhun tá mi ròyìn ṣe yẹn lẹ́rìí torí pé wọ́n ti tú yín ká lọ sí káàmpù lẹ́wà mo rò pé ní káàmpù ok ọ̀dà tí wọ́n bá mọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n lè kí ọ̀tàn àbúkù tọ́wọ́ pé yẹn lẹ́tún fẹ́ kọ́ mi lẹ́sẹ̀ mo rò pé tọ́ ó ṣe é ṣe kọ́yẹ́pá àgbọ́yé tí máa mú yín lò ní àgbọ́yé pé àti ìdébi tí à ń lo orí ìrìn àjò láti wà sóye tí wọ́n bá tún á dé orí ìrìn ibi tí wọ́n tún pòsì yín lọ ó tún láǹfààní kó tún kí kọ́sìrì ìjọ mẹ́ta sí kó tó mọ kírun pé fúndélé kìí sóhun tó jẹ́ pá wa múlé kankankankan pàápàá jùlọ sẹ́rí masáìlì fìkìyà lọ́dọ̀ àwọn fòkọ́hà ọ̀rọ̀ wọn sábà mọ́ wọn mọ́ ń dẹ̀wọ́ mẹ́ tó bá jọ́rí ọ̀rọ̀ ni wọ́n gbá ya pé níbo ó níbẹ̀ sì jẹ́ o àbí lọ́rọ̀ àwọn tá a mọ̀ sí usuluddin àwọn ìpìlẹ̀ sí wáyé wọn ò ní gbà lẹ́yìn yẹn tó bá ti tó dọ̀rọ̀ fíkì wọ́n kàn máa ń dẹwọ́ lórí ẹ̀ torí pé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ yìí sábà jẹ́ ojú kan bọ̀rọ̀ gidi eléyìí jẹ́ bó ti jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹni béèrè yìí ni pé ẹ dé àdúgbò kan ẹ̀yin jẹ́ arìnrìn àjò ẹ fẹ́ sì sọ láti lẹ́yìn ìmáàmù kan ìmáàmù yẹn yìí rí pé tipátipá ni fati ara lèyàn fi ń gbọ́ eléyìí sì kọ́mọ̀ dáadáa alhamdulillahi rabbil alamin dọ́ọ̀lìnà àmì sẹ́rọ ọmọ pa náà ẹni tí fàtẹ́ ààrẹ ọba sì yanjú inú rẹ̀ yanjú ẹ wá ní ṣégbà tá a ti rí bẹ́ẹ̀ pé ní wọ́n ní ṣé a lè jáde kó lẹ́yìn ẹnìyẹn ká lọ parí ìrun wa àbí ká rọ́jú kíyàn tán mo rò pé ohun tí wọ́n béèrè nìyẹn ìmọ̀ràn ni kéèyàn jáde kó lórí irun yẹn nítorí pé àìwí ò sí àìmọ́bùsè agbọ́mọ́gbà ló kù tí wọ́n bá jálá ìmọ̀ kan irun rẹ̀ ń da ìwọ ti mọ̀ pé á ah, irun wo ni mo dáràn irun ló ti fẹ́ gba ojú rẹ ọlọ́run iṣẹ́ tí wọ́n bá dẹ̀ da ọlọ́run bá kì í gbà àwọn lè mọ́mọ́ ìmọ̀mù yẹn gan lè mọ́mọ́ bẹ̀ tí wọ́n mọ̀ mímọ̀ tó ọmọ yẹn ó ti wà guilty jẹ́ anybody lọ eléyìí jẹ́ bó ti jẹ́. Ise ó ti bẹ̀rẹ̀ o ìbéèrè kù o ìbéèrè kù àwọn o ti bẹ̀rẹ̀ o tọ̀. ẹ kí ló wá burú mbẹ òun náà ni bẹ́ẹ̀ ni wọ́n ní èèyàn ṣèrìn àjò ó wá dé ó wá bu ẹnìkan lẹ́bùn bíi ráìsì tútù ló wá tán ó tún wá fún ọ náà jẹ́ mbẹ́. sọ́dà àbí ọ̀dà toró òun ló ní ọ̀rẹ́ dílé ńgbà tó ti bùn bẹ́ẹ̀ ni ayé bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n fífún wọn náà jẹ́mbẹ̀ òun náà tún fún wá ládá ojú rẹ ọlọ́run ọba rẹ̀ tọ́ bá jẹ́mbẹ̀ òun ló ní ládá rẹ̀ ìwọ gba lára kó bùn tútù ìwọ gba lára kó fún rẹ́sì sísè jẹ́ mo ló ti ájọra ilé ìjẹun ti jẹ́ wallahu ta'ala alim wa antum. Na'am ẹni tí ń bẹ ní muflis inú sáré náà. mo bá bèrè pé gẹ́gẹ́ bí àdìsí wọn bá pẹ́ bá ti ní bèrè dáhùn nínú sáré yẹn. yóò sinmi. màmá bá dẹ̀ ọ̀pá ìsàn. ọ̀dẹ̀ mo pé àwọn béèrè mẹ́ta yẹn ó ní ìbáṣepọ̀ lọ́rọ̀ tàwídì. náà náà. tó bá jẹ́ pé tàwídì yẹn dáláyé torí n bá sọ̀rọ̀ nípa àdìsí sáré àsálàm kọjá pé sáré méjì. Mhm. wọn wọ́n jẹ́ àlọ́ pípẹ́ ọ̀kẹ́ wọn. nàmímà ọ̀kan títọ̀ ayé ṣẹ́ńsẹ́ orí ni bá dà tó bá rí bèrè ẹ̀dá tó bá kọ́ lórí àwọn kẹtí wọ́n pọ̀sì àṣàrí fún ẹbí fún àwọn tó àtàbà kẹ̀kẹ́ bẹ́ẹ̀ so ọdún pọ̀sì bí ojú díẹ̀ àbí tó sì ẹ ti mọ̀ dájú ilé ẹ̀kọ́ yẹ kẹ́ tún béèrè mọ́ ṣe torí pé anábì ó pé wọn ò rí dáhùn dáhùn ó ní wọ́n ń jìyà nítorí òfófó àti nítorí ìtọ̀ sóye níbẹ̀ lànàbì tún ti sọ pé ọ̀gọ̀rọ̀ ìyà tí ó jẹ àwọn èèyàn sáré látara ìtọ̀ ní ìparí àdìsí mo rò pé tọ́ tó bá dáhùn ìbéèrè ti tawhidi tán nípa rọ́bù dín àti rọ̀súùlù ó dáhùn rẹ̀ tán sóye ẹmọ̀ kan síbi ọ̀rọ̀ irun tọ́rọ anábílá ọ̀rọ̀ ọmọ wá ṣe kíni wa ní àwọn ọ̀rọ̀ ọmọ wá ṣe ziyara rẹ̀ bẹ̀tì ní ọ̀dá yìí pé tọ̀ olúwa fi bèrè bèrè bèrè bèrè ọkùnrin pẹ̀lú ẹ̀tọ́ ajẹ́mú fún síkàtà lápò ìbú ìyàwó sórí ilé ẹni kúlá kí a máa ló mọ tó jẹ́ ṣé mi mọ wíwá bá nàbí èmi mọ wíwá sọ <laughs> pé ẹni ẹni náà bá pé ẹni ẹnu sáré ẹ mọ àmọ́ àlò rẹ̀ àmọ́ àlè náà bọ̀tà àwọn kẹtọ́ lè kọlù àwọn kẹtọ́ lè pọ̀ sí ìdá sáré fún ẹ tó jẹ́ kó sì di ìgbéga ẹ̀dá ẹ̀sọ́mọ́tọ̀ ẹ̀yà kí a máa tó wallahu ta'ala a'lam mo pé ìjìyà kí wọ́n pín sẹ́ẹ̀rẹ́ rẹ̀ mọ́ lọ́wọ́ gbogbo àmọ̀ pé lálùkì àmàlẹ́yìn ó ti sẹ̀rẹ̀ ohun tánàbì ní iṣẹ́ rere ó fi jòdà ní pé wọ́n ó pin mọ́ lọ́wọ́ lálìkìyàmọ̀ mo rò pé gẹ́ẹ̀tì ọ̀rọ̀ rẹ̀ tọ́ náà kọ́takura wọn tọ́ àwọn bàbá ìmáàmù náà takura wọn àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà alhamdulilayi ìjìyà pé wọ́n rẹ̀ ni ó ti ṣẹlẹ̀ mo rò pé wallahu alam ó ṣeéṣe kí sẹ́yìn náà lọ́wọ́ nu sáré kó mórí bọ́kùn bí ya sáré náà wọ́n ti pín yìí àlìjánà ni ò ní wọ̀ mo rò pé gẹ́tì ọ̀rọ̀ mi bánabi ṣe sọ nínú wáyà Abdullahi ibn Abbas pẹ́ńtọ́ jalè tó jí nǹkan gbé wọn kò lè lo àlìjánà àfikọ́ lọ́mọ wánú jàǹnàmà wọ́n dẹ̀ ṣiṣẹ́ tí ó gbé wà àlìjánà bẹ̀tí bá ẹ̀rẹ̀wá ẹ̀ pàdé àbí àti káàgìn ẹni sẹ́gbò ẹ̀hẹ́n tán yọ́mọ̀ lọ́nú náà yọ́mọ̀ padà yọ́mọ̀ lọ́nú náà yọ́mọ̀ padà ọ́dẹ̀ níṣẹ́ tó gbé wà lè títí táwọn ọlọ́wọ́ fi lè bá pé àwọn tí wọ́n ní wọ́n jóná kéérú tí wọ́n tún mọ hu wọn jáde báyìí pé ọ̀kan ní tún rú yẹn bì ọyẹ mọ mu àlìjẹ́nà lọ torí ìsìnkú ẹgbẹ̀yàn padà wúlò fún tó wallahu ta'ala a'lam. náà náà tí mo sọ. mo gbọ́ lẹ́nu wọn ìwà mọ̀ bó ṣe ẹ̀rí pé mo sọ pé mo gbọ́ lẹ́nu wọn nígbà tí bàbá sọ bẹ́ẹ̀ àwọn yẹn ni a torí fídíò ni bàbá ni bẹ́ẹ̀ ni yes.

ọ̀rọ̀ náà wọlé ńgbà tí ó jalè sùmọ́kọ̀ rẹ̀ náà wọlé ńgbà tí ó dá dúkìá padà yóò mọ báyìí nì ẹ̀sọ́ lè fi ṣe sàrà sàrà àbáwò sẹ́ni yẹn sẹ́ni pé kọ́ bóun fi ṣe sàrà abẹ́ ẹ̀rọ àwọn ọmọ karambà nìyẹn tọ́lọ̀ gbẹ́bọ tó fi wọ strong room uba abẹ́ ìgbàgbé ni àlùjọ náà bá lè gbé jáde wọn àlùjọ náà gbé wọlé ó sì débi owó ńgbà èsì sára kọ́ á lè jáde mọ́ jọ́kẹ́ yìí táwọn wá sí àbí jọ́kẹta gan tún wá sí strong mi ni wọ́n á kàn bẹ́ẹ̀ wọ́n sì àmọ́ wá dèrò ẹ̀wọ̀n ẹ gbọ́ ọgbẹ́bọ wọlé gan ni torí pé strong room tẹ́ ń wò yẹn òòsà ni wọ́n rì mọ́ kò sí strong room ọ̀hún wọ́n mọ́ náà ra òòsà láti ìdí àtúnwó rì mọ́ bẹ́ẹ̀ ẹni ìdán tó bá gbé ọ wọlé ọ̀ jáde iná ju náà eléyè sakiri àbí gbogbo alásàn ẹ àwọn tí wọ́n mọ̀ ní wọ́n náwó pé lágbájá ni nígbà wọn tún parí iṣẹ́ yẹn tán wọ́n ó tún fi jínù kún jínù ní iṣẹ́ tí wà lára ẹ ọ wá gbé ẹbọ ọ wá gbẹbọ ọ wá dóná ẹgbẹ wọn lana wọlé wọnú strong group ẹ ọ yá jáde ẹ nígbà tó jowó gbé tí ó gbowó ọmọ yahoo ó rówó gbà kọ́ tí ó gbà dá owó padà gbé kíkó fi yá mà wá di lálùkì àmọ́ kọ́ lọ fi sẹ́ẹ̀rí rẹ̀ dì wallahu ta'ala àlẹ́. alhamdulillah nínú béèrè tí wọ́n ń béèrè lórí móhùnmáwòrán wọ́n ní kí àwọn ìyàwó méjì mọ́ gbé pọ̀ mẹ́ta àbí mẹ́rin pèsè súnà ni bẹ́ẹ̀ ni súnà nítorí pé àwọn ìyàwó ànábì ẹ̀rí pé kódà nínú hikaya wọ́n tún bí rúùmù wọn ṣe wà wọ́n tún yà á kalẹ̀ báyìí sóyè súnmọ́ wọn dáná papọ̀ kálukú ń jẹun rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni kò sí àyè káyè pé tí wọ́n bá bí aláyẹ̀dá kan fọ́ kán kò kọ́ bẹ̀ kí wọ́n gbà ní ojúkójú rẹ̀ ọmọ fàyà ẹnìkan wọ́n máa ṣe bí ọ̀gá fẹ́ni kò sígbà láyè rẹ̀ nú ẹ̀sìn ìyàwó jọ ní kálukú ní apartment ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ sóyè ọkọ sì pín oorun wọn dọ́gbandọ́gba kálukú ní pọ́ọ̀tì rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ibùsùn wọn lọ́tọ̀ọ̀tọ̀ ah, àwọn èèyàn ń dára láyé jọ́wọ́n àná ẹnìkan fẹ́ ìyàwó méjì sínú yàrá kan lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ mi dáadáa ni ó wá fi kọ́tìn dá yàrá láàrin ìyàwó ti yẹn mo ti sọ́rí salamu alaikum ẹ̀já mẹ́rin fún bẹ́ẹ̀ káfí sàbàní bánkẹ́jẹ́ ni wa alaikum sala yàrá yẹn tún ga débi pé mi kan sún bẹ̀rí o ẹ̀yà ń dàtà àmọ́ àìmọ̀kan burúkú àwọn ìyàwó méjì ìjọba ti lálejò àwọn ìyàwó méjèèjì ó sun ẹgbẹ́ kọ́tì tìyàn yín tọkọ bá ti sílẹ̀kùn sàlámù alẹ́kùn abọ̀sẹ́gbẹ́ ìyàwó sùn tiwa ah, àwọn èèyàn ń dára la ilaha illallah wọ́n tún wá gbófin kalẹ̀ ọ̀rẹ́ wa kan bí alágídí ni táwọn ìyàwó rẹ̀ ń bá jákè bá wọn parí rẹ̀ àwọn ni wọ́n parí rẹ̀ fúnra wọn ẹ̀ńjà ẹ̀ńjà tó bá bí yàrá yàdá kí n dé kí n bá yín kẹ mọ́ parí ìjà ni tó ní wọ́n mọ̀ pé wèrè ni kó tó dé ní wọ́n mọ̀ pé àǹtí mi sẹ́ ní kíní kan pé yọ bára ọmọ yín kò ní da fún ẹ̀mí lẹ́ni kan dára o bí ṣe fagidi jáyé lọ ni ìyókù gbẹ̀dà àwọn ọmọ ọlọ́mọ tó ẹ̀kan gbádùn ayé wọn kó wọn sábẹ́ òrùlé kan náà wọ́n jọ ń ríra wọn irú àfojúrí wò lélẹ̀ wọ́n jọ ń jẹun papọ̀ ẹ̀bọ̀dọ̀ wọ́n jọ dáṣọ papọ̀ wọ́n àtẹ̀lẹ́ra wọn bíi fúlàní èyí kékeré ọ̀sáájú èké wọn ò tún níjọ́ rí papọ̀ eke ka ọ sajọ eke jọ máa tẹ̀lé bọ̀ lẹ́yìn gbogbo lúgọ̀ tó mú o síbẹ̀ yọ na wọ́n à eléyìí ọ̀dà wà láì ayé káyé ni <laughs> ọlọ́kọ̀ tára mọ̀ rí wá sí wà naam. Mhm. zuri ni wọn kì í báwọn lè má sí sọ ẹni tí ó bá sọ láti lè jùmọ̀ ọba ohun tó dín ní sóye àwọn olùmọ́ni yóò kí sọ̀látù zuhur raka mẹ́rin wallahu ta'ala a'lam salamu alaykum wa rahmatulahi wa barakatuh.